ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin náà ni mò ń kì ẹ̀yin afojú kéré ohun gbogbo tó jẹ́ wípé bí ẹ bá ní bí ìmọ̀dé bẹ́ẹ̀ o anékéné bẹ́ẹ̀ òun máa ṣe aníbóyún bá ṣe kò sí nǹkan kan ẹ̀yin ti gbàgbé wípé odò téèyàn bá fojú wé náà a máa gbé ni lọ àti pé wọn á pè ní bíntí nígbà míì a máa dání rìṣàbùṣà ó ní mo ṣe ní kí n fojú máa jẹ tòní bí àkíyèsí wa sí wípé bó o bá débì kan tí wọ́n bá ní báyìí ni wọ́n rìn gbìyànjú láti tọ́ bí wọ́n ṣe ń tọ̀ tàbí kó wá ibòmíì gbà má máa fi gbogbo ìgbà sọ wípé kò sí nǹkan kan bẹ̀ torí wípé nígbà tí wọ́n bá ní ò sí nǹkan kan bẹ̀ bó bá padà tọ́ tí nǹkan bá padà wà ń bẹ̀ o lè mọ́ lè mọ́ ibi ò bá wa a ò ní ṣìmù ẹ jẹ́ káwa náà mọ̀ fi kíyèsára ká máa fi ṣohun gbogbo.